الحمد لله تعالى نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحابته أجمعين وبعد أيها السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ الله Allahu Ta'ala ọba àṣọ tí ó pè méjì ọba tí ò bí ma tẹ́nìkan ò bí àìlágbára kọ́ àìmọ́bímọ ọlọ́run gan-an ní agbára ọlọ́run ọba hàn torí báwọn èèyàn ṣe la ọmọ bọ ọlọ́run lọ́rùn tó yìí ọlọ́run ní ó wù yín bẹ́ẹ̀ ni àmọ́ òun ò lè má dá annahu la yaliku bi jalalillah wa lillahi jalala wà nisbatu li waladi ilallahi ta'ala la yaliqu bi jalalillahi ta'ala ìsàfitì ọmọ sọ́dọ̀ ọlọ́run kò bá ìjẹ́ títóbi ọlọ́run ọba mu ìròyìn àbùkù ní fọ́lọ́run àwa ló jẹ́ ròyìn àpọ́nlé fún gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé ẹ̀ àwa dúpẹ́ fọ́lọ́run náà asáàdì ọlọ́run kò níbi ròyìn ròyìn ẹ̀mí wa tábúrú iṣẹ́ ọwọ́ wa aburú ròyíròyí ẹ̀mí wa àtàbúrú ṣe ọwọ́ wa gbogbo ẹni ọlọ́run bá fi mọ̀nà nìkan ló mọ̀nà o kò sẹ́ni tó sì lè sọrú ẹni bẹ́ẹ̀ nù ẹni ọlọ́run bá sì fi sílẹ̀ sínú ìṣìnà tọ́lọ́run ṣì lọ́nà kò sí bàbá ńlá ẹni tó lè ṣe kí ni tó lè fi mọ̀nà. súrọ́tù Núrù sọ ẹni ọlọ́run ò bá fún ní ìmọ̀lẹ̀ a ní ó fún ní ìmọ̀lẹ̀. Allahu nuru samawati wal ard. Torí náà, ìmọ́lẹ̀ àtọ̀dọ̀ Ọlọ́run ní ti wá ẹni ó bá wù ní máa fún. Èyí tọ́lọ́run fún yan ni là ń pè ní Hidayatu Taufik. Torí pọ́lọ́run sọ fánábì, ṣe à ń pè nínú orúkọ Ọlọ́run ní Ṣùgbọ́n lo ọlọ́ni ìnáka látàhádí ilá siratil mustaqim ìrẹ́ ànábì dájúdájú ní ti pàápàá ó ń fi ní mọ̀nà lọ sójú ọ̀nà tààrà sẹ́yìn ni ọwá tako ń tá a sọ pọ́lọ̀ ní fi ní mọ̀nà rárá kò tako làwọn àfáà fi ṣàlàyé ìdínà òní tó fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ kéèyàn ó má bàa máa kẹsẹ̀ bọ́sẹ̀ lè yóò bá bìrò rí tí ẹ gbé kalẹ̀ ní tó kó bá àwọn asáàbò ráyì nù ní àwọn ulama ul kalam asáàbò ráyì ìyẹn náà ló sì fà á tó fi jẹ́ wípé wọ́n pín sí yẹlẹyẹlẹ yàtọ̀ sí ahli sunna wal jamaa lójú lójú kan torí pé rò rí ni bí wọ́n bá ṣe lè rò rí sí náà ló ṣe máa sọ tiẹ̀ ìgbà tí ìtìzáàlù dé mọ̀tázílà àwọn mí ò tún jáde àwọn mí ò tún jáde bó ń kálukú bá ṣe léṣe kí ni bó sì lè gbèrò rí ẹ̀ kalẹ̀ àwọn afáàlì súnà ló wá ṣàlàyé pé rárá ẹmọ kò dàrú o ọ̀rọ̀ ọlọ́run yìí takora wọn o kò sí tààrùdù nínú Quran there is no contradiction in the Quran neither can you find it in the sunnah kò sí no sunnah wọ́n ní alìdáyà tẹ̀rí yẹn ìdáyà tú ìdáyà tán ìdáyà méjì ló wà ìmọ̀nà méjì ni alákọ̀ọ́kọ́ ni ìdáyà tú taufik ìfiniṣe kòńgẹ́ mímọ́nà kéèyàn ó kán sọ̀rọ̀ ọlọ́run fún ni ká gbà bẹ́ẹ̀ pé bó ti rí ká lò ó ẹlẹ́ẹ̀kejì ni ìdáyà tú ní irishad òun náà ni ká júwe ọ̀nà fún èèyàn ìyẹn lọ́lọ́run sọ pé ànábì jẹun innaka la tahdi ila siratikin mustaqim yàní anta turshid ila siratil mustaqim òun fi ní mọ́nà yẹn kó ń júwe ẹ̀ ìlànà àfáà ń ṣe irun ọ̀ràn yẹn ni ààwẹ̀ ọ̀ràn yẹn ni ọlọ́run kò pé méjì ọlọ́run kò bímọ ìdáyà là ń fáwọn èèyàn ṣùgbọ́n ìrìṣáàdù ni à ń ju wọ́n wé ẹni à ń ṣàlàyé ẹ̀ àmọ́ taofik kí wọ́n wá gbà á bìyàdìlà ìyún bẹ lọ́wọ́ ọlọ́run ìyẹn ló fà nígbà tí àbújá àbúrú tọ́lì tó fẹ́ jáde láyé àbútọ́lìb ọmọ abdulmutọ́lìb àbútọ́lìb jẹ́ àbúrò fún bàbá ànábì tí ń jẹ́ abdullah bàbá bàbá ànábì tí ń jẹ́ abdulmutọ́lìb ló fa anábìwá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam lé ọwọ́ Abu Talib pé ó dàpọ̀ lọ́jọ́ ti dé máa bá mójútó ọmọ yìí Ibn Kathir sàlàyé dáadáa nu al-Bidayatu wa Nihaya hmm? ó ní Abdul Talib rí pé Abu Talib yìí láàánú ẹ sì rí pé ó láàánú náà délẹ̀ bẹ́ẹ̀ ẹ rí pé ńgbà tó fẹ́ jáde láyé tí ànábì ń bá sọ̀rọ̀ pé kó ṣe la ilaha illallah kó wí lọ́lọ́n fi ní ìnákàlà tàdí mọ́nà àbábtà ẹni o nífẹ̀ẹ́ sí ò lè fi mọ̀nà walakin Allah yahdi man yasha ẹni ó bá wọ́lọ́ ní fi mọ̀nà ẹni pé ẹni tí ò bá yẹ́ yóò ní ta'arud contradiction rárá kò takora wọn eléyìí ni ìdáyàtú tawfiq kó sọ fún yàn ní tiẹ̀ kí wọ́n gbà ọwọ́ ọlọ́run ọba ló wà ní wọ́n sọ pé wà má ala rasulina ilal balag kò sí tó jọ̀ràn àyàn fún àwọn òjíṣẹ́ wájú kí wọ́n múṣẹ́ dógóńgó lọ kí wọ́n jíṣẹ́ gbangba ní inni rasulullahi ilaykum òjíṣẹ́ ni mo jẹ́ látọ̀dọ̀ ọlọ́run sí yín ubaligu risalata rabbi ń jíṣẹ́ ọlọ́run ọba fún yín dógóńgó mi ò jẹ́ láàbọ̀ mi ò sì jẹ́ ṣẹ́kù iṣẹ́ tàwọn níbi ọlọ́run nìyẹn òun náà ni nóòhù wá ṣe torí náà adúpẹ́ fọ́lọ́run tó fi wá ṣe kòńgẹ́ Islam tí ò jẹ́ ká wà nínú ojú kejì ọlọ́run ọba àlekè ọlá àmọ̀dúpẹ́ lọ́ọ̀rẹ́ a sì jẹ́rìí pé òun náà ló rán ànábì wa Muhammad sọlọlọ alaihi wa sallam sí gbogbo àgbáńlá ayé èèyàn bẹ àtàlìjàn náà bẹ́ẹ̀. ànábì jíṣẹ́ fọ́mọ èèyàn ó tún jíṣẹ́ fáwọn àlìjànú ànábì lọ jíṣẹ́ fún mọ́ àyà kùránì jẹ́rìí sí èèyàn lọ́tọ̀ fáwọn àlìjànú ń gbọ́ wọ́n sì kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ọ̀tọ̀ ànábì tún lọ bá wọn ó tún lọ jíṣẹ́ ọlọ́run fún wọn. gbogbo àgbáńlá ayé àti lárúbáwá àtàwọn tí èsè lárúbáwá lọ́lọ́run ànábì sí i huwa alladhi ba'atha fil ummiyina rasulan minhum yatlu alayhim ayatihi wa yuzakkihim wa yu'allimuhumul kitaba wal hikma wa in kanu min qablu la fi dalalin mubin wa akharina minhum lamma yalhaqu bihim wa huwa al-aziz al-hakim aya tó fi lẹ́nu ni Ọlọ́run parí ẹ̀ pé wà má arsalnaka illa rahmatan lil alamin ìyẹn ló wá yanjú ẹ̀ pátápátá ṣùgbọ́n nígbà tí iṣẹ́ bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn Kùrẹ́ṣì ó bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn aráàlúbá lọ́lọ́run fi ní wa akharina minhum lamma yalhaqu bihim àwọn ọ̀ràn tí ò tí ì darapọ̀ mọ́ yín náà ń bọ̀ gbogbo wọn la rán ọ sí torí pé rahmatan lil alamin ìkẹlú jẹ́ fún gbogbo àgbáńlá ayé pátápátá kí ọlọ́run àtọ́lọ́ ọlọ́run kó máa bá òjíṣẹ́ ńlá tí ń jẹ́ Muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn sọ̀hábà lápapọ̀ láìdẹ́ nìkan sí láìyẹ nìkan lẹ̀ àwa ò sí nínú àwọn tí ń bú sọ̀hábà ẹ̀ sàbẹ̀ ilé kò dá sàbẹ̀ tọ̀hún ló dá àsínú wọn torí pé ànábì ní ẹ ṣọ́ra yín èmi ni mo sọ Yorùbá yẹn o nípa sọ ni pé látàṣubù àsọ̀hábì èébú àwọn sàábẹ̀ mi ò sí lẹ́nu ẹnikẹ́ni nínú yín ẹ gbọ́dọ̀ bú sàábẹ̀ mi kan fawalladhi la ilaha illa hu ó ń fẹni tí ò sí ẹlòmíì tí ìjọsìn tọ́ sí nítòdodo àyàfo òun nìkan òun fi búra ọ̀nà lọ́lọ́run láwọn àǹfàkọ̀ ahadukum misla ohun dìda àbán ànábì ní má bàlágọ ànábì sallallahu alaihi wasallam ní bí ẹnikẹ́ni nínú yín tó bá mú ìntàmọ̀ sí múdù náà múdù àtẹ́lẹwọ́ ẹ̀kúnwọ́ rẹ̀ méjèèjì múdù tá a fi máa ń wọn nǹkan nu jákàndì tá a fi wọn zakatul fitiri ní ẹni tó bá fi ṣe tó wá mú góòlù tó tó òkè ahadun misla uhudin dáàbà kéèyàn wá mú góòlù tó tó òkè uhudu kéèyàn ó fi ṣe tọrẹ àánú sójú ọ̀nà ọlọ́run ànábì ní ó rí ń wíìtì alikama tí sàbẹ̀ mi tó ná sójú ọ̀nà ọlọ́run wà lánà sí ìfáhù kódà ìlàjì múdù tí sàbẹ̀ mi fi ṣe sàárà lójú ọ̀nà ọlọ́run bẹ́yìn bá fi góòlù tó tó kèhúdù ṣe sọ́dákọ̀ kò lè tó kò lè ṣe déédéé múdù ọkà tí sàbẹ̀ tèmi fi ṣe sọ́dákọ̀ wà lánà sí ìfáhù kódà kò lè tó lájì ẹ̀ tẹ́rí pé ó jìnà síra wọn ànábì ló sọ látàṣubù àṣọ́hábì àwọn tó tún wà ń bẹ̀ lànábì tó ń bá wíńjọ yẹn o ká tó wá ń sọ pa wà torí pé aláwọ̀ ti sọ pé àṣàbíkú nàlẹ̀ àwùwàlú nàmínàlẹ̀ mọ̀hájìrí nàwàlẹ̀ ansọ́r ọlọ́run làmọ́lẹ̀ ń bẹ̀rù gbogbo àwọn mọ̀hájìrún àti àwọn kíni àlẹ̀ ansọ́r àwọn tó ṣe ìjírà àtàwọn tí wọ́n gbà wọn lálejò kí lọ́lọ́run sọ radiyallahu walladina taba'uhum bi ihsan àwọn tó ta tó tẹ̀lé wọn ní ti dáadáa ṣe pé ìyẹn wá ní mujmalan kí ni wọ́n ń pè ní mujmalan ó wá ní bọ̀rọ̀ gidi kò wá mufassal kò wá ní fọ́síwẹ́wẹ́ wọn ò tú palẹ̀ ṣùgbọ́n asabikuna le awaluna minal muhajirina wal ansar ìyẹn clear adáwọn muhajirun mà bá àmọ́ wọn àwọn abubakar umar Uthman Ali Abdullahi ibn Mas'ud orí àwọn báńbáńbáńbáńbáń tí wọ́n pọ̀ adáwọn ma wàlẹ̀ ansar àmọ́ wọn ṣàtọ́lọ̀ ńlá orúkọ wọn mọ́lẹ̀ àti gbogbo àwọn tó bá tẹ̀lé wọn ìyẹn ni pé ìlàyẹ̀ omidin tíjọ́ ẹ̀san ṣùgbọ́n ṣọ́lọ́wọ́ àdákọ̀ gbogbo èèyàn tán kò ṣe é dákọ̀ àpọ̀ kùránì ò lè gbà wá ṣùgbọ́n àwọn yẹn ó wá ní bọ́rọ̀ gidi ọlọ́run ló lè dẹ́ni tí ń tẹ̀lé wọn lódodo mọ̀ ṣùgbọ́n àwọn sàábé ó wá ní fọ́síwẹ́wẹ́ àti mọ̀ wọn ọlọ́run wá ní rọ̀díyàlọ́hù ánìhùn wọ́rọ̀dù ánì òun ọlọ́run ti sí wọn pátápátá àlẹ́ ní àyà súrà kẹsàn-án àyà ọgọ́rùn-ún sọ́dún tọ́ba òun ti wá pèsè kalẹ̀ fún wọn àlìjánà tí àwọn odò ń sàn nísàlẹ̀ rẹ̀ ṣe àrí pé ó ti yanjú kẹ́nìkan ní ẹ̀sán abẹ́ yẹn ò da ẹni tí ò da ń wá àlìjánà ni ibi táwọn ṣe àti sọnù nìyẹn torí àwọn ṣe tẹfusíìlì wọ́n ṣe tafuríìkì wọ́n ṣòpinya láàrin àwọn sọ̀hábà. So sàbẹ̀ ilé wọ́n lè sọ pé ó ti di kèfèrí sàbẹ̀ tẹ́bá sọ pé ah, ànábì pé kèfèrí wọ́n lè sọ pé ẹ̀ ń gbà tánàbì kú tán ó ti di kèfèrí wọ́n lè sọ nígbà ayé ànábì ànábì ò bá ti sọ pé kèfèrí wọ́n ni mùnáfìkì ni tánàbì ò mọ̀ ni kò mọ̀ ọlọ́run ò wá mọ̀ ni kó sọ fánàbì wọ́n kàn gbé àkídà kan jáde ìbàdá pé ọlọ́run gan máa ń gbàgbé ó dàbí ọlọ́run èé gbàgbé ẹ mọ́sì mi gbọ́ ọ̀rọ̀ wọn burúkú tí wọ́n sọ ni o ó dàbí ijọ́ kan tí mò ń bá ọ̀kan nínú wọn sọ̀rọ̀ à ń tàkùrọ̀sọ kì í ṣe fàǹfà èmi sì ara ń bá sọ̀rọ̀ ní pẹ̀lẹ́kùtù torí pé mo mọ̀ pé ọ̀rọ̀ òye súnà tí ń ṣe gan òye ẹ̀ pé ká ló yé tẹ́lẹ̀ kó tó wá lóhun tó lọ ṣíà èyí tí ń ṣe òye tọ̀hún yẹn gan tíra àwọn mélòó ló fẹ́ rí kà ń bí ó wá ń ṣàlàyé pé Uthman ó lẹ́ni èébú ni ó lẹ́ni tó yẹ ká ṣépè fún ni mi ò tiẹ̀ bojú jẹ́ mi ìfaraya kí nìdí ó ṣàlàyé ẹ̀ mo ní tó bá rí bẹ́ẹ̀ dúnù rẹ́ni ìyàwó rẹ̀ àkọ́kọ́ ọmọ ta ni ìyàwó rẹ̀ kejì ọmọ ta ni mo ní sànà bí ó fọmọ rẹ̀ fún kèfèrí fẹ́ torí tí wọ́n sọ ni pé kèfèrí ni ànábì fún lọ́mọ kìíní ó fẹ́ ó kú ànábì tún fún ní kejì ó fẹ́ ó kú ànábì tó bá yẹ pa tún ní mi ni a fi fún ọ ẹjọ́ tó ajẹ́ kèfèrí sánà bí ó fún lọ́mọ rẹ̀ kó fẹ́ ẹ̀mọ́ tó kàn ó kàn ronú lókè wáì ó ní àwọn èèyàn iṣẹ́ ọmọ ànábì mo ní ta ló bí wọn ó ní kọ̀díjà ni ó ní kọ̀díjà ti bí fáwọn kan kó tó fẹ́ ànábì ta lórúkọ ẹni tó bí fún ló bá di wàhálà tíràwó láti rí ó bá dogun akádà ṣàánúhùn bọ́rọ̀ wọn ti rí nù ní ìsìn náà ni wọ́n gbérọ̀ nìkalẹ̀ torí náà àwọn gbogbo wọn pátá bọ́lọ̀ wọn bá ṣe ṣàlàyé ẹnìyẹn pé wọ́n ti dẹni ìkẹ́ ẹni ìgẹ̀ pẹ̀lú nọ́sù Qur'an àti nọ́sù súnà lẹ́nu ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ike àtọ́lọ́ ọlọ́run kó máa bá gbogbo wa náà títí dìjọ́ ẹ̀san ọ̀rọ̀ tá ń bá bọ̀ ọ̀rọ̀ anabi ń bẹ̀ lánàá àwọn abẹ́ ṣàlàyé fún wa pé gbogbo àwọn tó kù lónìí gbogbo àwa tá a kù lérílẹ̀ àti kèfèrí àti mùsùlùmí àrọ́mọdọ́mọ ànábì nóhù ni wá ìbéèrè lè wá wáyé pé ṣe bí kìí ṣe àwọn ọmọ nóhù nìkan ló wọkọ̀ àwọn onígbàgbọ́ òdodo díẹ̀ náà wà nínú àwọn àfáàní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọlọ́run ò jẹ́ kí wọ́n bímọ àwọn mùmíní tó tẹ̀lé yẹn ọmọ wọn ò ṣẹ́kù lórílẹ̀ ọmọ ànábì nóhù nìkan ló ṣẹ́kù ìdí nìyẹn tọ́lọ́wọ́n bá fi sọ fún wa nù sọ́rọ́tù sọ́fàt sọ́rọ́tù sọ́fàt àyà seventy seven àyà kẹtàdínní ọgọ́rin sọ́rọ́tù sọ́fàt ọlọ́ni wàjà àlìna dùrí ìyàtà wù seventy seven wàjà àlìna dùrí ìyàtà wù mọ̀lẹ́bàkì. wàjà àrùn. ولقد أرسلنا فيهم فيهم منذرين فانظر كيف كان عاقبة المنذرين إلا عباد الله المخلصين ولقد نادانا نوح فلنعم المجيب ونجيناه وأهله من الكرب العظيم وجعلنا ذريته هم الباقين وتركنا عليه في الآخرين نعم àwọn afáàmù wá nínú súrọ́tù sọ́fà tí wọ́n fi fìdí ọ̀rọ̀ nì múlẹ̀ ọlọ́run ní wàlàkọ́dínà dáànà nóhùn fàlà nẹ́rìmẹ̀lì mùjìbùn dájúdájú ní ti pàápàá núhù ti pe àwọn ọlọ́run ó kébò sísí wá àwọn èèyàn wọ̀nyí látàdára alẹ́lẹ̀ àrùdì mínàlì káfìrí na dàyàrọ̀ mẹ́jẹ̀kẹ́fìrí kan sẹ́kù lórí ilẹ̀ mọ́ bá ń pa gbogbo wọn rẹ̀ àdúrà tó ṣe fọ́lọ́njọ́ náà nù ni fọ́là ní ìmọ̀lì mùjìbùn ọlọ́run sì ní ní ìmọ̀lì mùjìbùn ìpè rẹ̀ wọn sì jẹ́ dáadáa ní tẹ́lẹ̀ bá ṣe àwọn ní ìmọ̀lì àmọ̀lì ẹ̀kú iṣẹ́ ọlọ́run á ní wàhánà jàìnà ìwà àhàláhù àlá àtàwọn èèyàn rẹ̀ àti ṣàlàyé o mínàlì kárùbìlà àdín nínú wàhálà tó tóbi kárùbì ìnira wàhálà àdín tó tóbi wàjàálìnà ibi táwọn lọ gangan nù ni dorí ìyàtà húmọ̀lì bákìn àwa jẹ́ kó jẹ́ pé àwọn àrọ́mọdọ́mọ tiẹ̀ àwọn ọmọ ẹ̀ ló ṣẹ́kù lérílẹ̀ ìmọ̀ bóyá agbọ́rọ̀ yìí dáadáa ọlọ́run ni wàtàrọ́kìnà àlẹ́ ìfilẹ̀ àkìrí àfi ẹ̀sílẹ̀ fún nínú ìran gbẹ̀yìn ànábì nóhù la fi torí náà omi pa gbogbo èèyàn rẹ̀ àwọn tó jó nígbàgbọ́ òdodo nù wọn kò ṣẹ́kù lẹ́yìn tí wọ́n ti là wọ́n kú ṣùgbọ́n kìí ṣe ikú ti píparẹ́ núhù àwọn ọmọ rẹ̀ ló wá ṣe gbogbo ẹ̀dá tó kù sórí ilẹ̀ ó làwọn àbá sọ wípé àwọn ọmọ rẹ̀ yẹn nù rẹ̀ ní sam wọ́n lò ní abul arab ham ó ní abash yafuth ó ní abu rum rúùmù ti alákọ̀ọ́kọ́ ni àwọn rúùmù àwọn ìran yẹn òun ló fi jẹ́ wípé ní orílẹ̀ bí àwọn èèyàn ilé ayé ṣe pín sí nígbà tí wọ́n bá sọ ìran wọn wọ́n ó padà ṣàfitì rẹ̀ sọ́dọ̀ àwọn ọmọ ànábì nọ́ọ̀hò sáàmù tá a sọ yẹn àwọn èdè tí àwọn ìran tó ṣẹ̀ látọ̀dọ̀ sáàmù tí wọ́n ti wá òun là ń pè ní sàmíyà lọ́gọ́tù sàmíyà nínú wọn làwọn lárúbáwá wà nínú wọn ni àwọn phoenician wà nínú wọn làwọn assyria wà nínú wọn làwọn utopic wà nínú wọn ni aromiya aromic nínú wọn ni wọn wà nínú wọn ni àwọn hebrew wà bó tilẹ̀ pápá kan náà àfa àyọ wọn kò mẹ́ẹ̀ torí náà wọ́n ṣàlàyé fún wa kí la fẹ́ fàyọ ń bẹ́ẹ̀ kódà àwọn ìran èèyàn dúdú ọmọ rẹ̀ tí ń jẹ́ ham wọ́n ní ibẹ̀ ni èèyàn dúdú Sudan àwa ni wọ́n pè ní Sudan gbogbo àwa irú Áfíríkà bíi tó dúdú biladu Sudan ìlú àwọn aláwọ̀ dúdú ara rẹ̀ náà láti jáde tọ́rọ àwọn ẹlòmíì máa ń wò pé èṣù ló bí àwọn èèyàn dúdú kìí ṣe èṣù o torí bá ṣe rá lárúbáwá náà lárúbáwá dúdú ń bẹ lárúbáwá ni ṣùgbọ́n yóò jẹ́ aláwọ̀ dúdú wọ́n ń bẹ nu wọn náà ṣùgbọ́n aláwọ̀ ń Sudan ń bí ara ọmọ nóhù náà láti jáde ẹni tó bá fẹ́ gbọ́ ọ̀rọ̀ rẹ̀ dáadáa kó lọ ka tírà tí mo yẹn wa nihayatu ta ló kọ́ hafiz imaduddin alhafiz himaduddin bunu kathir òun òun náà ló ṣe azim tó gbajúmọ̀ yóò fún wa ní rẹ̀ bẹ́ẹ̀ yóò ti rí eléyìí ní jẹ́ ẹ̀san fún ànábì nóòhù ẹ̀rí pé nígbà tọ́lọ́wọ́n bá fẹ́ sọ̀rọ̀ Ibrahim ó sọ pé nínú àrọ́mọdọ́mọ tani ànábì nóòhù ó ní Ibrahim nígbà tá bá dọ̀rọ̀ bí Ibrahim tó rà sàlàyé pé àwọn àjíṣẹ́ mẹ́fà lọ́lọ́run fẹ́ sọ̀rọ̀ wọn fún wa tó fi nóòhù bẹ̀rẹ̀ nóòhù ó fi bẹ̀rẹ̀ lẹ́yìn náà ló sọ̀rọ̀ húdù tààrán sí àádì lẹ́yìn náà ló sọ̀rọ̀ sọ́ọ́lẹ̀ lẹ́yìn náà ló wá sọ̀rọ̀ Shuaib lẹ́yìn náà ló sọ̀rọ̀ Ibrahim ó sọ̀rọ̀ Musa àwọn mẹ́fà ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tí Ọlọ́run bá sọ̀rọ̀ wọn nú Suratul A'raf lẹ́yìn ànábì Nuh òun ni ànábì Hudu tààrán sí ìran áàdì òun náà lọ́lọ́wọ́ bá ń sọ fún wa nínú Suratul A'raf aya 65 ìkarùndínní àádọ́rin ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ wà ìnà ìlà àdìnà kọ́ òhúdà وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين قال يا قوم ليس بي سفاهة ولكني رسول من رب أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله وإلى عاد أخاهم هودا كلا دي طلب بني هودا بمعنى أرسلنا أخاهم هودا ló fi sọ pé akhahum húdá yóò máa jẹ́ badal ìyẹn ni wọ́n pè ní noun in opposition? ọlọ́ni ìlà àdín sí àwọn ìran áádí àkọ́hùn aràn sí wọn ọmọ ìyá wọn elédè wọn ìran wọn náà láti gbé òjíṣẹ́ dìde wà máa rí sáàlì náà rọ̀súlá ilá bèlè sáàlì kọ́ọ̀mẹ̀hí abíòsí inú Quran a níran òjíṣẹ́ kan níṣẹ́ àyàfi pẹ̀lú àhán àwọn èèyàn rẹ̀ láàfihàn níṣẹ́ ègbìrà ò lè jíṣẹ́ fún Yorùbá àfi kó gbédè wa Yorùbá ò lè jíṣẹ́ fún ègbìrà àfi kó gbọ́ èdè yẹn torí báwọn èèyàn ní kí ni ń wí àwọn òjíṣẹ́ Ọlọ́run sì máa dá láhán wọ́n sì máa dá ń tọ́ wọ́n a sì máa gbédè tẹ́nikẹ́ni ò fi ní rí ẹnu ẹ̀gàn fi kàn wọ́n tí wọ́n ò fi ní rí àbùjẹ kù òjíṣẹ́ ọlọ́run tí ò bá gbédè àwọn èèyàn ò ní kí ni wí èdè ni wọ́n fi máa bu lànàbí sallallahu alaihi wasallam ana afsọ̀hùlẹ̀ arab èmi ni mo mọ lárúbáwá sọ jù láfàkàrù kìí ṣe ti fáàrí <laughs> ẹgbẹ́ àwọn àfáà tí wọ́n bá ń ṣe mọ̀kọ́dí mo ní afdolumen náà kọ̀kọ́ bí dọ́ọ̀dì èdè lárúbá ni wọ́n ń pè ní èdè lógọ́ dọ́ọ̀d torí wọ́n ní dọ́ọ̀dì òní kò fẹ́ kò sí èdè kan tó fẹ́ ní nínú àwọn àfọwọ́ ní tẹ̀júwìdì ní ọ̀nà bíi mẹ́ta nígbà ẹ̀kẹ́ kìíní ẹ̀kẹ́ kejì àtàárín òun náà ló sì ṣòro jù téèyàn bá ń kọ́ makọ́rọ́jà mọ̀kọ́ríjì ló le jù lórí pé ọ̀rẹ́ wa kan tó hákùrá ní ó ní odidi oṣù kan òun ò pé torí jọ́nà mú ní kó kọ́ mi mẹ́ṣe ń bọ́ọ̀dù ó wá pé ó ṣe wá rọ̀ ọlọ́run báyìí ó ní kò gbọ́dọ̀ mọ́rọ̀ ọlọ́run ìgbà tó ń dé jọ́ọ̀sì ibi tó ti lọ ha koran ó dídí oṣù kan dọ́ọ̀dì nìkan lòun pè òun pè nǹkan mi wọ́n ní kò bá mu kò bá mu òun wá pè fún oṣù kan kí wọ́n tó wá sọ pé ó bá mu máa tẹ̀síwájú nítorí ó ti rọ̀ ọlọ́run jù àfi bí ìgbà tí ìjàpá ń kó tó ń sọ ẹ̀pà sẹ́nu láì jẹ́ pé ó pa ẹ̀pà láì já táwọn péjàpá nù tán rẹ̀ wọ́n ló ní ìtẹ̀yàn bá mọ̀ ń parẹ́ a máa rọ̀ yẹn lọ́rùn tó ń bá dénú oko ẹ̀pà fúnra ẹ̀pà ní mọ́ kó sí òun lẹ́nu àsọdùn nìyẹn nínú èdè ó ń ṣàlàyé bí ẹ̀pà jíjẹ ṣe rọ̀ ń lọ́rùn wéréwéré òun ti húdìẹ òun ti sọ sẹ́nu. ànábì wa Muhammad èdè ó Musa fi sọ fọlọ́ọ̀nù sírọ́tù tọ́ rọ́bì ṣìrọ́hìlì sọ́dìrì wọ̀yà sírìlì amúrin wahlul uqdatan min lisani ujima tí ń bẹ níbi ahọ́n mi yẹn bá mi mú kú o kí fìràwọ̀n náà ó gbọ́ ń tà ń wí ẹ sì rí i pé Musa ọ̀dọ̀ fìràwọ̀n náà ló ti dàgbà kó lè gbọ́ èdè kìbìtì torí pé àwọn fìràwọ̀n kìbìtì ni àwọn kìbìtìyà tí wọ́n ń pè ní copt oníran tí Musa òun jẹ́ mímbà ní Israel ọmọ Israel òun Israel òun náà ni Yakub òun jẹ́ ọmọ Isahak Isahak ńkọ́ òun jẹ́ ọmọ Ibrahim Ibrahim wá láti Iraq gbogbo èdè tí Ibrahim ó bá sọ kò lè kọjá àrọ̀míyà àtàrọ̀bíyà èdè mi ní ń sọ ṣùgbọ́n gbà tá ti lọ bí Musa táwọn gbé àtọ̀dàgbà nínú ààfin Firaun yóò gbọ́ èdè ibẹ̀ kò sì síbi tí wọ́n ti máa gbọ́ èdè ìlú kan tó ààfin ọba ẹ̀rí pé ẹwà fẹ́ gbọ́ Yorùbá gangan ẹ gbọ́ tẹ́pútàláàfin bá ń sọ̀rọ̀ ẹ̀rí pé ọ̀kọ̀ọ̀kan ni ó máa ń sọ̀rọ̀ yẹn ọ̀kọ̀ọ̀kan ni ó máa ń sọ̀rọ̀ tó bá fẹ́ gbọ́ English gangan ó gbọ́ Queen of England Queen of England ọba lóbìnrin ìlú èbó èbó tó bá ń sọ yẹn gangan ló correct òun ló lédè yẹn àwa ń kọ́ ni nínú Buckingham Palace yẹn àwọn èbó tí wọ́n bá ń sọ yẹn lòyìnbó kò ní dàpọ̀ mọ́ ti Scottish Scotland kò ní dàrú torí náà ọlọ́run bá ní àárán sí wọn ta ni húdù àárán sí ìran áádì àwọn àbá ní ìran áádì àwọn ni wọ́n ní òun náà ni àwọn wọ̀nyẹn ni wáládù áádì wọ́n ní ó jẹ́ ọmọ áádù áádù yẹn òun jẹ́ ọmọ Irom irọ́mù yẹn jẹ́ ọmọ aus òun náà jẹ́ ọmọ sam sam jẹ́ ọmọ no ṣẹ́rí pé wọ́n ti líǹkì ẹ̀ padà sánàbí no alayhi salatu wassalam olọ́lọ́wọ́ bá sọ fún wa nínú suratul fajiri ọlọ́ni alam tara kaifa fa'ala rabbuka bi'ad ó rí ṣe ò gbọ́ ìròyìn òde wá bọ́ kaifa fa'ala rabbuka bi'ad bí olúwa rẹ̀ ṣe ṣe pẹ̀lú adi adi wo là ń sọ irọ́mọ̀ datil imad èyí tó ṣe wípé bàbá rẹ̀ òun náà ní irọ́m olàfà wa muhammadu bunu isihaq ló fi ní adi ọmọ irọ́m òun náà ní kùránì ń sọ yẹn bàbá wọn tó ṣẹ̀ ni wọ́n ń pè ní irọ́m. kíní yóò irọ́mù yẹn òun ni bàbá á dí àwọn ìran á dí ọlọ́run á rán údù sí wọn kọ́ọ̀lá yẹn kọ́ọ̀mì ìbùdó lọ́à ọlọ́run ni ó sọ pé ẹ̀yin èèyàn mi ẹ máa jọ́sìn mi ní láìkọ̀ ìrùhú kò sí ẹlòmíì tí ń jẹ́ ọlọ́run tó yẹ kẹ́ ẹ sìn àyàfi afalatatakun sẹ́wà ní páyà ọlọ́run ọba ni tẹ̀síwájú àfáà. Qala qala ọlọ́run ní kọ́ọ̀lá lè mẹ́lá ọ̀ náà. قال الملأ الذين كفروا من قومه gẹ́gẹ́ bí ti Musa gẹ́gẹ́ bí ti Nuhu alimọ́láhù àwọn wo la pè wọ́n àwọn ìjòyè àwọn ọ̀tọ̀kùlú àwọn abẹnugan àwọn alágbára àwọn náà tún sọ fún Húdù pé kí ni wọ́n sọ a rí ọ pé inú òmùgọ̀ ló wà inú àmùsùà ìwà àmùsùà ló wà